mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù Cristiano Ronaldo ní òkìkí rẹ̀ ti kàn gba orí ayélujára bí ìtàkùn ayélujára Instagram rẹ̀ ti wọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù àwọn alátẹ̀lé five hundred million followers Cristiano Ronaldo tí ó jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àti Portugal ni ó jẹ́ ẹni àkọ́kọ́ tí lálá rẹ̀ ti ròkè báyìí lórí ayélujára Instagram látàrí bí ìròyìn ti gba gbogbo orí ayélujára ayélujára kan fún àwọn alátẹ̀lé rẹ̀ tí wọ́n ti wọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù five hundred million followers. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà amúlùdùn Bísí Alimi ló ti fi ẹ̀bùn ijó rẹ̀ hàn nílọ́lọ́ yìí bí fọ́nrán fídíò ibi tí ó ti ń bá obìnrin kan jó níbi ayẹyẹ kan ti di tọ́rọ́ fọ́nkálé tí ó sì gba orí ayélujára kan Bísí Alimi tí kò sẹ́ni tó lè sọ wípé àwọn ti rí àwọn fọ́nrán rẹ̀ rí níbi tí ó ti jó irú jó eléyìí tí ó jó níbi ayẹyẹ náà látàrí èyí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ máa kan sára sí wípé aṣọ tiẹ̀ ní ẹ̀bùn ijó tó ṣe pàtàkì bí eléyìí ẹ díẹ̀ nínú fọ́nrán rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré Regina Daniel ló ti ń kí ọkọ rẹ̀ nẹ́ẹ̀dínwó ọkọ̀ fún ti mílíọ̀nù mẹ́wàá náírà eléyìí tí ó fún gẹ́gẹ́ bí ẹ̀bùn àtìlẹ́yìn tí ó ń ṣe fún un nínú ìpolongo ìbò rẹ̀ bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní arábìnrin òṣèré pàtàkì Regina Daniel ti ń tẹ̀lé ọkọ rẹ̀ nẹ́ẹ̀dínwó ọkọ̀ káàkiri láti rí dájú wípé ó ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún nínú ìpolongo ìbò eléyìí tí ọkọ rẹ̀ ń sa ipá fún láti wọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà hàn Regina Daniel ló lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti fi bí owó ọ̀hún ti wọlé sórí ìtàkùn náà àti láti kí ọkọ rẹ̀ wípé ó ṣe é fún ẹ̀bùn èyí tó fún òun láti ru òun sókè lásìkò tí ó ń rẹ òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin ilẹ̀ òkèrè ni ni Canon òní ó ti sọ wípé òun kò mọ̀ bóyá òun tilẹ̀ lè dáwọ́ ọmọ bíbí dúró lásìkò yìí ni Canon tí ó ń retí ọmọ rẹ̀ ìkejìlá látọ̀dọ̀ arìnṣogeni Alisa Scott ló ti sọ wípé lára ohun tí òun wá ṣe ní ilé ayé ni ìbísí ọmọ òun kò sì mọ̀ bóyá òun ti lè dá owó ọmọ bíbí dúró báyìí ó sọ eléyìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí àwọn oníròyìn ṣe fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹgbẹ́ kínní yìí wá èmi ló kàn ó ní ìlú òṣèré Nkechi Blessing ti ń sọ pẹ̀lú ẹ̀dà ọ̀rọ̀ lórí ayélujára látàrí fídíò kan èyí tí ó ṣe ní ààfin ọ̀nìrìnṣà níbi tí olórí Rónkẹ́ Adémilúyì Ògúnwùsì ti fún ní abẹ̀bẹ̀ ìfẹ́ra eléyìí tí ó wà fún àwọn olórí nìkan láti máa fi fẹ́ra ní Nkechi tí Blessing bá sọ wípé àpẹẹrẹ kan pàtó ni eléyìí jẹ́ bí igi eré ìje ni tí wọ́n máa ń gbà fún ara wọn wípé wọ́n ti gbé kinní òun fún òun báyìí dájúdájú òun ló kàn ó ní òun tó ń sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dà ọ̀rọ̀ kódà kó ṣàì fi ibi tí ó ti ya àwòrán tó ṣe pàtàkì kan pẹ̀lú ọ̀nìrìṣà tó sì kọ síbẹ̀ wípé ó jẹ́ ohun tó múnú òun dùn nítorí wípé ó ti pẹ́ òun kò tilẹ̀ lè rántí ọdún tí òun ti rin irú ẹ̀rín àrìn tàkìtì èyí tí òun rí lásìkò tí kábíyèsí ọ̀nìrìṣà ọba Ẹnìtàn adé adéyẹyẹ ògúnwùsì ń pa òun lẹ́rìn-ín ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. you know in this life ibi tí wọ́n dé pé o lè dé débẹ̀ kó ya fọ́tò kó fi mú <laughs> as e dey pain dem e go dey sweet us. <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré tóyìn àjẹyẹmí abraham ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọrírì gbajúgbajà aṣojúlóge ní àrà ọ̀tọ̀ fún sinimá akeem onílògbò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí akeem effect fún iṣẹ́ takuntakun tó ń ṣe tóyìn abraham ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò kan ṣàpèjúwe iṣẹ́ takuntakun nípa àwòrán àti ẹ̀dà ènìyàn kan èyí tí akeem effect ṣe lórí ìtàkùn ayélujára pàápàá nínú nínú sinimá rẹ̀ ìjàkùmọ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àwọn iléeṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ aṣọ àti ìmúra tó ń tìṣaralóge ni wọ́n ti ti àwọn aṣọ márùn kan sóde gẹ́gẹ́ bí aṣọ tí ó tayọ nínú aṣọ tí Davido wọ̀ nínú ọdún 2022 gẹ́gẹ́ bí wọ́n ti mọ Davido sí wípé kì í wọ ìwọ̀kuwọ̀ síbẹ̀ àwọn iléeṣẹ́ tó ń rí sí ìṣaralóge àti ìmúra aṣọ ni wọ́n ti ti àwọn aṣọ márùn kan síta láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé àwọn aṣọ yìí jẹ́ àrà ọ̀tọ̀ lójúnà àti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ọgbọ̀n ọdún fún baba ìnàdé ní ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òṣèrébìnrin ọmọ orílẹ̀-èdè nàìjíríà peggy ovry òun ló ti sọ wípé òun lè fi òògùn ọkọ òun gbárí wípé kì í ṣe ẹni tó ń kó obìnrin rárá peggy tí ó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó pẹ̀lú frederick nonald ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní inú rẹ̀ ń dùn yọjọ tó sì wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìgbàgbọ́ tó ní àti ìfẹ́ rẹ̀ hàn sí ọkọ rẹ̀ lórí ìtàkùn ayélujára nípa sísọ níbẹ̀ wípé òun lè fi òògùn neonard gbárí wípé kò ń kóbìnrin bẹ́ẹ̀ ni kì í ṣe ṣìnà rárá léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ń sọ fún un wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ò tí ì lè sọ wípé kì í ṣe ṣìnà nítorí wípé ìgbéyàwó rẹ̀ kò tí ì pé ọ̀sẹ̀ kan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀làdàpọ̀ Daniel Oyèbánjọ tí gbogbo ènìyàn mọ̀ sí ìlú mọ̀ọ́ká olórin D'banj ló ti fi ọ̀rọ̀ ìkíni ránṣẹ́ sí Davido lórí ayélujára rẹ̀ láti kí i fún ọjọ́ ìbí ọgbọ̀n ọdún eléyìí tí ó ṣe tó sì sọ wípé kí Davido má ṣe gbàgbé ohun tí àwọn jọ sọ bí a kò bá gbàgbé wípé irú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ikú eléyìí tí ó ṣ ṣẹlẹ̀ sí ifeanyi ọmọ davido òun ni ó gbẹ̀mí ọmọ dìbànjì pẹ̀lú ní ẹni ọdún kan ṣùgbọ́n ní báyìí ó kí davido lórí ayélujára wípé kó má ṣe gbàgbé irú ọ̀rọ̀ tí òun àti ẹjọ́ sọ kó mọ́kàn kó sì tẹ̀síwájú wípé láìpẹ́ láì jìnà yóò padà dúró lórí ẹsẹ̀ rẹ̀ yóò sì padà sẹ́nu iṣẹ́ rẹ̀ pẹ̀lú ayọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká àlùfáà àti ajínrere tí ó ní iléeṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé àti sinimá ní Mount Zion Drama Ministry ìyẹn àlùfáà Mike Bamilóyè òun ló ti gba àwọn ọkùnrin pàápàá àwọn ọkọ ilé ní ìmọ̀ràn láti jẹ́ kí wọ́n dúró tiri nínú ìfẹ́ tó ṣe pàtàkì sí ìyàwó wọn ó wá sọ fún wọn wípé bí ẹnikẹ́ni bá fi ìyà jẹ ìyàwó wọn ara wọn ni wọ́n fìyà jẹ bí ẹnikẹ́ni bá ṣe aláìṣòótọ́ sí aya rẹ̀ ara rẹ̀ ló ṣe aláìṣòótọ́ sí bí ẹnikẹ́ni bá febi pa aya rẹ̀ ara rẹ̀ gan ló febi pa nítorí náà kí wọ́n má ṣe rí dájú wípé wọ́n ṣe ohunkóhun tó lè mú ìbànújẹ́ tàbí ìfòòró ọkàn wá fún aya wọn kàkà bẹ́ẹ̀ kí wọ́n máa tọ́jú wọn kí wọ́n fi ìfẹ́ hàn sí wọn kí wọ́n sì máa rí wọn gẹ́gẹ́ bí egungun èyí tí a yọ ní ìhà wọn kí wọ́n máa ṣ ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ sí wọn ọ̀rọ̀ yìí ni bàbá yìí sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin pẹ̀lú sì ń sọ wípé bàbá òótọ́ òun lẹ sọ. kò ní jùbà ìlọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ibi tá a bá máa dé la máa dé o àyànmọ́ kò sì ní yàtọ̀ nítorí náà bí o ti ń rin ìrìn àjò ibi ìṣerere rẹ máa rí dájú wípé o ń ṣe ohun gbogbo tó máa máa mú inú rẹ dùn tí yóò sì máa fún ẹ ní ayọ̀ jọjọ nítorí wípé ibi tó fẹ́ dèyàn gan ò tí ì mọ ohun tó ń bẹ níbẹ̀ àj jù wá ṣe títí tó fi máa dìgbà míì tá ó máa fi ire àti àánú pàdé ó dàbọ̀.